gbàlà bẹ́ẹ̀ ni fáfáì náà tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi mo sọ pé orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ bẹ́ẹ̀ ni lórí Orísun tẹlifíṣàn náà la wà tá a ti ń gbólúwaga tá a ti ń yìn lógo bí ìtọ́mọlé agbára lẹ́ẹ̀kan mo sọ pé ògbóǹtarìgì mi tá a jọ máa ṣètò wọ́n ti wà níkàlẹ̀ ẹ ò ẹ ń kúra fúnra mi kí n fi ojú wọn hàn yín ẹ káàbọ̀ orí ètò Ògo Ìgbàlà. máa wa atọ́kùn akéyín ẹ ṣé gan ẹ̀yin aráalé mo kí yín tọkàntọkàn ẹ ṣeun. ẹ ṣé gan ni gbogbo ilé ń kán ṣọkọ òjèpo. ó jẹpọ ó jẹpọ ah! gidi. <laughs> akọjẹpo tráfíkì tún wà. ìyẹn ó tẹ̀ ti fẹ́ di second name wa báyìí. a fi sùúrù kọ́lọ̀ máa ṣọ wa. àmín. ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé wọ́n fẹ́ gbọ́. orúkọ tèmi ni Oyèwọlé Adéníran tí àwọn èèyàn mọ̀ sí Àbígbẹ̀yìn. àbí bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ó hmm. fẹ́ kán fi ẹnu ara wọn sọ ni adẹ́rìn pòṣónú àbí gbẹ̀yìn náà ni mo gbé wá nínú àwọn ṣẹ́wó lẹ̀ ń ṣe gan-an ẹ bá mi sọ fáwọn aráàlú. ẹ yàtọ̀ sí kọ́mẹ́dì tó jẹ́ adẹ́rìn pòṣónú hmm. mo tún máa ń ṣe MC àwọn event lóríṣiríṣi oríṣiríṣi event mo dẹ̀ tún máa ń ṣe music director máa ń kó àwọn èèyàn bó ṣe ń kọrin hmm. máa ń kó àwọn choir lóríṣiríṣi Hmm. wọ́n yìí lè ṣe a máa organize concert káàkiri hmm. a dúpẹ́ jù bẹ́ẹ̀ lọ accountant ni mí ṣùgbọ́n eh, eh, ẹ má jà lọ bẹ̀ ẹ má jà lọ bẹ̀. ẹ ẹ ọ̀gá iléèwé wo ni Adẹ́rìnpòṣónú ni wọn. Eh, mo jáde láti Lagos City Polytechnic ní ìlú Èkó ń bíbáyìí ibẹ̀ hmm. ni mo ti jáde ó ti tó bí ọdún mélòó tẹ́tí bá yín nídìí iṣẹ́ adẹ́rìn-pòṣónú comedian mo ti ń ṣe professionally nsìn pé à ń ṣe kayọ àwọn ọdún ti bí sẹ́yìn. Mm, professionally eh. professionally nsìn ó ti ń lọ sí bí ọdún mẹ́jọ sí mẹ́sàn-án tí mo ti ń ṣe dáradára. Hmm, ọdún mẹ́jọ sí mẹ́sàn-án bẹ́ẹ̀ ni sáré bèrè léyìí fún bí ọdún mẹ́jọ yẹn kí ni eh, reception àwọn èèyàn sí iṣẹ́ yìí lọ́dọ̀ tí. inú mi dùn sí reception àwọn èèyàn nítorí pé nǹkan téèyàn bá mọ̀ tó bá dẹ̀ dáyàn lójú dáradára kò nílò kí táwọn èèyàn bá ti rí pẹ́ ní mọ kí ní ìlòótọ́ hmm. wọ́n á fún lọ́wọ́ tiẹ̀ hmm. n tó lè jẹ́ káwọn èèyàn tẹ́wọ́ gbà yín bẹ́ẹ̀ ni tọwọ́ tẹsẹ̀ n tó lè jẹ́ káwọn èèyàn má fẹ́ fúnyàn látẹ̀ńṣàn ni pé tó bá ẹni yìí ẹnu lásán ni ó kàn ní packaging ni hmm. engine engine kòròfo lásán lélẹ̀ wọ́n á wò pé ẹjẹ́ àgbàgbé ṣùgbọ́n tó bá rí pẹ́ mo wà níbì kan lọ́sẹ̀ tó kọjá ẹni eh. ẹni ah ìmúra ẹ yìí mo kọ́kọ́ wò pé ah ó dáa pé múra ẹ yìí le ṣùgbọ́n nígbà tí mo rí iṣẹ́ iṣẹ́ àti múra ẹ bákan náà bẹ́ẹ̀ ni. ẹ <laughs> eh, bóyá kí n má ti dènà pẹnu ẹ ní ìṣẹ́jú kan ẹ sáré bá mi já àwọn ará ilé sí bó ṣe ń lọ ẹ jẹ́ àgbọ́. Eh, ah, tíṣẹ́ bá ti yá kò ń pẹ́ wọn àbí báwo <laughs> ah, inú mi dùn pé mo jọ́ ọmọ Yorùbá inú mi dẹ̀ dùn pé orí station tó gbé àṣà àti ìṣe yorùbá bẹ́ẹ̀ ni orísun tẹlifíṣàn òun ni mo wà orísun ẹ wo mo dọ́ọ̀fù àti mi fún yẹn má bínú pé mi ìyẹn ò ní yóò bá mi bá sọ yóò bá ó jẹ́ tó máa ń bà mí inú jẹ́ púpọ̀ tí bá rí àwọn tó jẹ́ Ìgbò tó bá fẹ́ kọrin wa lédè Yorùbá hmm, hmm. wọ́n máa ń dàbí ẹni pé wọ́n máa ń mú orin yẹn lọ sàárè hmm, adúpẹ́ pé Ọlọ́run wà tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ìkànnà àwọn ará ilé wa ló bá kọrin gbogbo alámọrin Tọ́pẹ́ Àlàbí tó ní ayé le o ibo sí o orin tó jẹ́ pé tá a bá kọ báyìí a máa ronú pé ṣáyé yóò ní parí lọ́la báyìí mm. ṣé mi ní tún wà mí wò báyìí nígbà tó gbẹ ní ah mo dorí kodò mm-hmm. ó rántí ó mú mi rántí ìwé kan tó ní yorùbá ronú yorùbá ronú ní tí mo gbọ́ ni wípé ọ̀ọ́yìn ah, lẹ́hàn ìgàn ọ̀sìn hàn ah. ìgòsì kọ àlíbàbá ni ààyè <laughs> ah, dùn lí nǹkan lọ ọkàn yẹn gímọ ẹ mo ní ṣáà wàhálà báyìí ló bá tún tẹ̀síwájú ó ní níbo lọ́ọ́lọ́ ènìyàn ó sungi yẹ ọ ah. ó ní lọ́lọ́ ọkọ̀ yí ọ̀lùmárìnsìn igi táǹgà máa ń ga ọkàn yẹ ẹ̀gì hàn làbúrò ẹ̀ náà bá ṣàrò bá pariwo ebúbé mo ní ṣàrà tiẹ̀ ya aṣọ mọ̀ nǹkan tó ń sọ ni ìyẹn ò mi dùn mí ló bá tún mú orin wá máa jọba lọ eh. wó Eh. mọ orin tó jẹ́ pé ta bá kọ́ báyìí ó máa ń mú wa súnmọ́ ọ̀run bẹ́ẹ̀ pẹ̀gbẹ́ ọlọ́run gangan la wà ni. Eh. mo bá dédé gbọ́ wá àjọgbọ̀nà olúwa ah. ọgbọ̀nà kọ́ ọbẹ̀ ńlá ni labalábá kò lè rọ̀ lagunlagun tá kò lè ṣẹ́gun ni ẹ̀ eh. ìjọba rẹ̀ dì mọ́ wáyé yẹn o <laughs> wá àjọgbọ̀nà olúwa mo ní àwọn ah, tẹ̀ dá ilé ìtẹ́ra wọlé màá fi lé ilẹ̀ fún yín lásán. ó ga o eh, eh. owó ojú mi ti ti ń yọ mi eh, wájú ọpọlọ olúwa àfisùrù ẹkùṣẹ́ ẹkùṣẹ́ takuntakun ẹ ṣeun gan ẹ ríṣẹ́ wọ́n sọ pé ojúlówó ohun tó yónú ẹ rí tèmi gọ́ọ̀sì ẹ̀ ti ti gbàgbé pé orí ètò ni mo wà mo ti rẹ́rìn lọ ọlọ́run àtúbọ̀ máa bá mi fún yín ṣe. àmín. lágbára ọlọ́run ọba mi ọba òkè ẹ kí wàá ní àwọn nǹkan tẹ̀ ń ṣe iṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí. Mm, lọ́wọ́lọ́wọ́ báyìí à ń ṣe iṣẹ́ lórí àwọn orin oríṣiríṣi tá a tún mú àwọn èèyàn rẹ́rìn tó ń rẹ́rìn tákìtì dáadáa gbogbo àwọn ẹ̀rẹ́ ló ń lọ lórí social media and wa ṣùgbọ́n pàápàá jùlọ ó ní ṣóò mi kan tó máa wá sáyé hmm. láìpẹ́ láìpẹ́ ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún twenty nineteen tá wà nù which is fifth of may twenty nineteen show yẹn jẹ́ comedy show kẹ́ẹ̀kan wá kẹ́wàá rẹ́rìn-ín kínú hmm. yín dùn nàìjíríà le nàìjíríà le hmm. ara ibi tọ́lọ́run fi pè àwa nìyẹn wípé kí gbogbo ẹ̀ tiẹ̀ kó ìrònú yìí hypertension ló máa fà á ẹlẹ́kẹta ró ẹ̀rẹ̀ a ti hmm. ṣèkan ní twenty sixteen hmm. gbogbo àwọn èèyàn wọn rí pé ah, ọmọ ẹ náà ó gbìyànjú ìgbà a tún ṣe ẹlẹ́kejì ní ọdún tó kọjá NYSC alọ́sìnjọba kò jẹ́ àṣẹ ti twenty seventeen a ní agbọ́ràn sí Nàìjíríà lẹ́nu <laughs> àṣẹ ṣùgbọ́n tọdún tó kọjá náà inú mi dùn wípé sold out náà la ní àwọn èèyàn wá káàkiri wọ́n wá bá wa. Hmm. òun náà lẹ́ ń gbọ́ ẹ̀yin ará lé o èmi gan lè fi òǹtẹ̀ lù pàápàá nítorí èmi gan ó ṣojú mi eléyìí ò ṣe ọ̀rọ̀ ọ̀sẹ̀ oṣù mẹ́fà o ó ṣojú mi kọ̀rọ̀kọ̀rọ̀ báyìí ẹni twenty eighteen ẹ tí a wà ń bẹ̀ arẹ́rìn rẹ́rìn gbogbo àwọn adẹ́rìn pòṣónú ńláńláńláńlá náà ni wọ́n máa wà ń bẹ̀ fifth of May two thousand and nineteen ẹ bá mi sọ àdírẹ́sì yẹn fáwọn ará ilé. bẹ́ẹ̀ni ibi tá a ti máa ṣe ṣó yẹn Sùúrùlérè ni à ń pè bẹ́ẹ̀ ní the event center Rita Lori Hotels ní Sùúrùlérè ní Èkó wa ń bí báyìí ó wà opposite NYSC secretariat anywhere tẹ́ bá ti béèrè pé Rita Lorry ni mò ń lọ ibẹ̀ jẹ́ ibi tó popular wọ́n á jẹ́ kẹ́ wọ́n á jẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀. Rita Lorry sàbí. bẹ́ẹ̀ni. ní Sùúrùlérè. bẹ́ẹ̀ni Rita Lorry's hotel gbogbo àwọn adẹ́rìí pò ṣónú ìlú yìí wọ́n ń dúró dè yín kẹ́ máa bọ̀ ń bẹ̀ ìlú yóò dá ìlú yóò dá ìlú yóò dá náà ni gbogbo èèyàn ń pariwo sẹ́nu ṣùgbọ́n àwọn àsìkò kan díẹ̀díẹ̀ náà wà ta nílò láti yà sọ́tọ̀ kátẹ̀ fi gbádùn ara wa kátẹ̀ fi rẹ́rìn-ín. bẹ́ẹ̀ni bíbélì yorùbá gan sọ pé ó ṣe eh. báíbùl gangan eh, báíbù bíbélì àwọn yorùbá eh, ó ní ọmọ tó bá ń ṣiṣẹ́ déédéé mm, ó yẹ kó lásìkò gbádùn tó máa fi jayé bíbélì yorùbá ló sọ atọ́ka revised standard. <laughs> bíbélì yorùbá sọ bẹ́ẹ̀ àwa gan ti gbọ́ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó dà bẹ́ẹ̀. ẹ o ẹ̀rọ ọ̀rọ̀ lẹ ṣì ń gbọ́ lẹ́nu adẹ́rìnpòṣónú mi tí mo gbọ́ wá sórí ètò lénìí yìí ẹ jẹ́ tún bèrè léyìí lọ́wọ́ yín láti bá tẹ́tí wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí láti bí ọdún mẹ́jọ kí ni àwọn ìdojúkọ tẹ́tí bá pàdé. Ah, àwọn ìdojúkọ tí a ti bá pàdé ó pọ̀ ṣùgbọ́n a ti rí gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì hmm. fún wa láti lọ sí ìpele tó kàn hmm. kò séèyàn tí ó ń lọ síbi gíga láìsí bá ìdojúkọ pàdé hmm. ìdí nìyẹn tó lóyìnbó fi ń ṣe exam ìyíríwò láti túbọ̀ sí pele tó ga jùlọ nìyẹn so lẹ́nu iṣẹ́ yìí a ti rí oríṣiríṣi ìdojúkọ ìdojúkọ nígbà míì àìdíà wà hmm. kò sówó láti púùṣì àìdíà ngbà míì bí kéèyàn lọ bá àwọn tí èèyàn pè lọ́gàá lẹ́nu hmm. iṣẹ́ pé àmúdẹ̀ ń wo báyìí àmúdẹ̀ ń wo báyìí kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ti gba gbogbo àìdíà ẹ lọ́wọ́ ẹ̀ àwọn dẹ̀ lówó tán máa fi ṣe hmm. so ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ la ní ṣùgbọ́n lẹ́nu ẹ̀ náà àwa ti wò pé a wo gbogbo ohun tí à ń dojú kọ hmm. ibi tí à ń lọ tó jẹ́ destination wa yẹn ló ṣe pàtàkì tá a mọ̀ pé a òpin mo ti mọ bí gbogbo ẹ ṣe máa rí ní so ìyẹn ràn wá lọ́wọ́ láti fara dà á ìgbà míì ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ la máa lọ ṣe tó jẹ́ pé kò ń ṣe pé bóyá owó wà ń bẹ̀ hmm. ṣùgbọ́n a fẹ́ ṣe láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo mọ kinní kì í ṣe pé hmm. bóyá mo yà bára ni mo mo wà passionate nípa ẹ àwọn nǹkan tó máa ń ru wá lọ́kàn sókè lọ́pọ̀lọpọ̀ ìgbà láti tẹ̀síwájú hmm. nínú ẹ̀ ìyírí wo pọ̀ ṣùgbọ́n hmm. mélòó la fẹ́ sọ. ẹ̀kọ́ tún ní gbogbo èèyàn ara lé wọ́n sọ pé ìdojúkọ kóhùnkóhùn kó lè jẹ́ lórí gbogbo nǹkan kí nǹkan tá a bá ń ṣe ká mọ̀ yìí pé àsìkò ti tó láti tún tẹ̀síwájú sí ìpele tó tún ga ju ìpele tá a wà lọ ni kì í ṣe pé láti lọ kú àbí láti lọ pokùnso ẹ wo kí n tó lọ sí òkè lọ́hún tí àjọṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àtàwọn oní kọ́mẹ́dì níláńlá tọ́kù. Ah, àjọṣepọ̀ dáradára ló wà láàrin èmi àti wọn mo dẹ̀ lè fi gbogbo ẹnu sọ pé báyìí ń sọ ìnà ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé wọ́n wọ́n wọ́n wọ́n ní oore ọ̀fẹ́ láti ran àwọn ẹlòmíràn lọ́wọ́ láti hmm. tẹ̀síwájú ó lọ́jọ́ kan sí nǹkan kan ṣẹlẹ̀ tó bá mi lẹ́rù mi mọ̀ pé why comedian tiẹ̀ ti ń fọ́lò mi hmm. èmi kàn ń ṣe tèmi ni mo wá lọ ẹnìkan wá wo mo wá wo fóònù ẹnìkan mo wá rí pé ay comedian tẹ̀lé mi lórí fóònù ẹ̀nà mo ní irọ́ ni bóyá fake wọn ni <laughs> ìgbà tí mo dẹ̀ lọ tí mo rí pé correct wọn ni mo dẹ̀ send message sí bàbá bàbá tó dá mi lóhùn wọn pé ah ah eléyìí ó fi mí lọ́kàn balẹ̀ pé àwọn èèyàn kan ṣì wà tí wà wọn dà first show mi Kenny Black wà ń bẹ eh, first born wà ń bẹ àwọn gbogbo eh, ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà ń bẹ àwọn wo ló tún bọ̀ ń bẹ show eléyìí sìn àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ló tún bọ̀ mm. àṣírí kí ni mò ń gbọ́ létí mi á mm. wà níbẹ̀ live and direct àwọn music comedian oríṣiríṣi onítọ̀ǹgì náà ara àwọn èèyàn tó jẹ́ pọ́n náà ń gbà fún wọn lẹ́nu iṣẹ́ yìí náà ó ń bọ̀ ń bẹ̀ Dr Frique ń bọ̀ ń bẹ̀ oríṣiríṣi wọ́n pọ̀ bẹ́ẹ̀ obaro ń bọ̀ ń bẹ́ẹ̀ mc bleach mc mekus gbogbo wọn ló ń bọ̀ ń bẹ́ẹ̀ ọ̀ṣọ́gan náà ń bọ̀ ń bẹ́ẹ̀ hmm. ọ̀ṣọ́ short òun náà music comedy ló máa ń ṣe èmi náà ara major mi nu comedy nìyẹn so. ọ̀gá hmm. ah. lórí ètò lè ní èmi àti adẹ́rìn pòṣónú àbígbẹ̀yìn. àbígbẹ̀yìn. ẹ àbígbẹ̀yìn. bẹ́ẹ̀ni <laughs> gbajúgbajà náà ni ọ̀kan lára àwọn adẹ́rìn pòṣónú ìlú yìí náà ni kí n dé òkè lọ́hùn nígbà tí màá bá padà dé ẹ̀ máa bọ́ sí àbàlà àwọn orin tó pèrègede bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ẹ̀ àlejò mi wọ́n sì wà pẹ̀lú mi ẹ kú kàlẹ̀.